ìwọ lẹ́kẹ̀ẹ́ ti dànù burú àbí ọ̀dà ọmọ wa gbọ́ kí ló ló ṣẹlẹ̀. ìlà ìlà ló ti yan wẹ́wẹ́ yẹ ọmọ yẹn bá dànù bá dànù mi wo akínni mi akínsì níran mi dákun kí ló fẹ́ ṣe. sórí ara rẹ tó wù inú alájú ara ló gbá. agijù alábẹ́. bẹ́ẹ̀ ni so wá wá ní tó bá fẹ́ padà wà lànà rẹ abẹ́rẹ́ tó wù àti kẹ́ ẹ máa gbọ́ lọ́dọọdún tẹ́ bá bá ń gbọ́ ìlú mọ̀mọ́ gbà yóò mọ̀mọ́ tẹ́tẹ́ epo máa gbé epo ẹ yóò gbé ẹyẹ ọmọ yóò kọ́ ọmọ mi ṣùgbọ́n tó bá jẹ tẹ́ ẹ bọ́ ẹ fi fi tàn. ọjà bó ṣe wí náà láyé ṣe a máa bọ́ lọ́dọọdún ọdún kò sì níyẹ tá à ní bọ́ o ṣe. bẹ́ẹ̀ni lọgbọn olúwa mi wo ọyà mi kò sí tí ó ṣẹ̀mí yín òjòjò oníṣòwò kó bá nìyànjá kókó kó lọ́rọ̀ tá a lè àgbà bí kò sí tí ó ṣẹ̀mí yín. kò sí tí ó ṣe yín. lóko bẹ́ẹ̀ olúwa mi ò kò séwu lóko àfi kìlà pàrọ̀. odò asù. ẹ̀gbọ́n mi ẹkú sẹ́lá tó lọ. o káàbọ̀. ẹ̀gbọ́n mi àsìkò ń ra ọdún alájẹ ẹ̀gbọ́n mi gbọ̀ngbọ̀n kò tí mo fẹ́ bí. sọ. kí ni ìdí gan-an tá a fi ń sọdún alábẹ. Ah, ah, ọdún alábẹ mo gbọ́njú bá aláyé ni o kódà ìyá mi gan sọ fún mi pé àwọn gbọ́njú bá aláyé ni a gbọ́ nínú ìtàn wípé ẹni tó mú abẹ ìdí òòṣà alábẹ wá wọn mú. ó ṣe jẹ́ nù. ẹ ṣe ègún ọ̀hún ẹsẹ̀ òkúté lọ. ọ̀rọ̀ kan ló rò èmi àtọ̀rẹ́ mi lójú ta ní ká wá béèrè. ẹ sáàbò. ẹ jọ bàbá kí ni nǹkan máa fi ń ṣe ọdún aláàbẹ̀. òrìṣà lálábẹ̀ ẹlẹ́dẹ̀ ìjọ wà ni tó ń ọ́? Ara ò ní ni ọ́, ara ẹni kókò lápùrọ̀, ara ẹni ọ̀gẹ̀dẹ̀ lódò, kòkòkò làrọ̀ tá le. Gìrìwó oúnjẹ bá bímọ tiẹ̀ ní dìde, ijó àgùntàn bá bímọ tiẹ̀ ní dìde. Àrà pápá ibi kùrù òjòjò ọ̀yẹ̀kú ọ̀yẹ̀kú lórí rẹ̀ ó di gẹ̀rẹ̀rẹ̀ àrẹ́bí àrẹ́bí kọ́ bá àrẹ́bí kú lórí ẹ̀ àrọ́bí dànù kọ́ bá àrọ́bí dànù lórí rẹ̀ ọ̀yẹ́. ọ̀dà ẹ dákun ta ni mo ṣẹ̀ tó wá ti di ọmọ mi báyìí elédùà wọn wò lẹ́nu. ojú rẹ kọrẹ lọ́wọ́. sọlá débi ìbátan wò ó kò sàdédé kojú rẹ sàdédé kọrẹ lọ́wọ́ ayé ẹ ló rẹ kódà mo ti kì í lọ pé ká lọ wo aya rẹ ó sì ní káyàdọ rẹ ká tó lọ bí tí à ń lọ yìí. wo ẹja máa lọ bí àná. wá ń bí ọmọọba wá ń bí wá ń bí mọjà tó bá wọn bàbá ilé tó bá wọn àti tòlọkùnlọkùn ah, wọn ló rẹ àfẹ́sọ́nà rẹ òun ni amórí lọ́nà bí à ń lọ wọn ẹ wọ́n bí ìgbà ní ẹjẹ́ àkọ́kọ́ lọ́ọ́ rèé yọjú wo lẹ wà níná káwọ́ àlàáfíà rẹ̀ nígbà bá rí bó ṣe rí sí àwa lè filẹ̀ ká lọ bí à ń lọ nígbà bá sì lọ tá a bá dé àti padà sọ́dọ̀ rẹ̀. Ah, ah, sọdà kò jù bẹ́ẹ̀ lọ mo ti kì í lọ ká tó dé yàn yìí. ẹ ṣeun èèyàn rẹ mi ló bá jẹ pé káwọ́ gbọ́dọ̀ lọ lẹ́wà náà ó dájá lọ. ìyá wa abẹ́rẹ́ rí i pé kàkà kí wí àgbọn lẹ́wà dẹ̀ iṣẹ́ ni mò ń le sí i. rẹ mọ́ ní ìsàlẹ̀ pé ọ̀rọ̀ ọmọ ìṣú ni àbọ̀rọ̀ ọmọ ọmọ sóòbí rẹ̀ ni ẹ ojú kan ẹ pa ojú kan ẹ rèé elédùn àṣà ni ó bá ń bẹ kó bá mọ́mọ́ mi lára dá kó bá fún lálàáfíà. ìyá wa ẹnu omi ojú yín nù hmm. gbogbo ohun tó bá gbà láàfún ara lẹwà ó yá ẹlẹ olólùfẹ́ mi hmm. awẹ́lẹ́wà mi ẹyinjú mi ẹni bọ́ ọkàn mi. ẹni tí mo fi gbẹlé ayé mi fún ẹni tí mo fa ayé mi lé lọ́wọ́. ìyá wa ẹ jẹ́ sórí ojú sí bàbá. ó sọ ọkọ mi ó ṣéun ó ṣéun ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ káre ọ̀rọ̀ ò ṣe é sọ fìtílà. ẹ̀yin méjèèjì ẹ̀fọn aláyè dé. dáadáa. ọmọọba n tí ń ṣe àfẹ́sọ́nà rẹ àti rọ́nà àbáyọ. mọ dán wò alàgbé fada ṣé wọn jẹ kí lẹwàá kú ni ẹ wò ó ṣe. sórí ntẹ́mi ò sọ fún ọ wò bó o bá dán wò òkú lẹ́lẹ́jà ta. tó bá ti jẹ́ pé ti torí ilẹ̀ wà ní ìfikún jẹ́ ikú ní sísè. Ah, ah. ah. ọ̀rẹ́ mú ìwà. yóò torí obì kú nu. tètè ń dọ́gbọ́n ti bí mo ti mọ̀ pé lè yí òkú obìnrin ó yà fẹ́fẹ́ ni ó fẹ́ràn obìnrin tó àmọ́ ní dúró ní. èmi ò wá ní gbà fún mi. dúró ní ọ̀rẹ́ kò ló àpàrẹ̀ mi. ló ń bi ní ikú tó pa rẹ̀ mi. síbájọ́ dé àyín ni ẹjọ́ bá ń rà tó bàjẹ́ ọkàn wa òòrùn orí ẹ̀kẹ́ sí kẹ́kẹ́ ó pẹ́ kó tó kú dànù. wọ́n pẹ́ kó tó kú dànù títí yan fanda fanda fanda kí ẹ yan fanda fanda ẹ tóun nìkan tóun nìkan lórí kọ̀ọ̀kan járe mọ́. bọ́mọ kú ṣe dáa tó ààrẹ mọ́ kú ó tún pé lẹ́kẹ̀ẹ́ lọ́rùn. bọ́mọ kú ṣe sí mi lè tó olóhùn ilé ìlú. wọ́n lápò ilé ìsìnkú. ṣé bá ṣe máa wò rèé ká ní sọdún abẹ ó kẹ̀mọ́ tàbá rí ọbẹ̀ a lè sọdún. ẹ̀yin olóyè tí ń wò báyẹ̀ bá kábíyèsí sọ̀rọ̀. ó ṣe ìyá lóde ọlọ́run sí àṣìpa náà lóde. ẹ̀yin olóyè ẹ̀yin olóyè àmọ́ à ń pọ̀rọ̀ ìlọ́wọ́ ọmọ ìyá mi. ẹ mọ̀ pé ọ̀rọ̀ abẹ tí yóò sí nídìí ọ̀sẹ̀ bó la ṣe fẹ́ ṣe tá a fẹ́ ṣe tí yóò túbà tí yóò túṣẹ ọ̀tún ẹ jẹ́ á wá nǹkan ṣe o ẹ jẹ́ á wá nǹkan ṣe o. ẹ̀sùn àṣìpà ẹ̀mú tó ń tẹ̀yẹ̀ jáde bá àpàṣọ̀dọ̀ àbẹ̀ olóyè ọ̀tún ẹ bá wá nǹkan ṣe sí i ẹ lọ bá a yọjú sí kábíyèsí ọ̀nà bàbá ṣe sọdún abẹ torí tí wá ti kú nù ní tọ́wọ́n aráàlú sì ń sọ ń pa wa ọ̀tí alọ́run òtí alóhùn. ní ìsìn ńgbà tó di pé a fẹ́ sin nǹkan lù ọ̀tún ìwọ àti kábíyèsí lẹ́sùn mọ́ra yín lẹ́sẹ̀ kínní kan tàbá gbà kan lu ìṣèbájọ́ kun náà rẹ̀. ó ṣe wádìí sí ìtẹ̀wá ní kéèyàn sí kábíyèsí. ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ bá jágbàlagbóye náà láwà bá mm-hmm. ẹ̀yin lẹ́yànjú rẹ o. bá a bá ti fẹ́ sọ̀rọ̀ ọdún tá a fi wá bẹ́ẹ̀ dùn sàn ẹ bá yọjú sí kábíyèsí. ẹ mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ gbogbo yín kí kábíyèsí bá ti ń pàṣẹ kò sóhun nìkan ní ká pàṣẹ. gbogbo olóyè náà wọ́n jọ pa mi. ní ìsìn ẹ má fi iṣẹ́ ọ̀gbẹ̀sán rán mi ẹ jẹ́ àjọ lọ́dọ̀ kábíyèsí ká lọ fèrè onú àwọn kábíyèsí o ẹ jẹ́ aṣọdún abẹ́ o bá a bá aṣọdún abẹ́ o lórí ìgbà bá dé o. ìwà àbíbẹ̀ tá a bá fẹ́ pín nǹkan lù mí ní ìsìn ó ní wọ̀là gbòòrì ìwọ náà ló mú ju àlọ a sì ti gbà. olóyè ọ̀rọ̀ yí ọ̀rọ̀ rẹ olóhùn ló ko bó o tó ko dé bó o tó lò dé ọ̀bọ̀rọ̀ yìí bẹ̀ ni bọ́ bá wù yín ẹ lọ yanjú rẹ̀ bó wù yín ẹ mọ́ yanjú rẹ̀ èmi lọ tèmi. àṣepọ̀ ìyá lóde ó bá ti jẹ́ olóyè ojú sí kábíyèsí pọ̀ ní dákọ́ mọ́ ẹ lọ báyìí. Thank <laughs> you a ti kú rántìrántì àwọn ọtí ọtí balógun pọpọ sísìn àmọ́ yìnyín tó ń ṣe mí léèmù ni pé bí a bá fẹ́ sọdún ọ̀sà alábẹ́rẹ́ ìlú wa bó bá ti kò sùpá kan láti máa rí rògbòdì gbogbo ti máa dùn inú ló ti máa dùn àmọ́ gbogbo àwọn tí wọ́n wá láti wo kejì lóògùn náà wá ń bá wa kọ́ àwọn tá a ní nǹkan ga àti ìrápẹ̀rẹ̀ pé ọdún yìí ti wọlé. ọkàn nìyí olóko ó ti tokodé olódò ti todò bọ̀ àwọn ìlú kéréje kóréje tó wà lábẹ́ wa àwọn náà ti wà nílẹ̀ yìí láti bá wa sọdún alábẹ́ kábíyèsí àgbọ̀ nǹkan kan gbọdún alábẹ́. balógun olóyè olóyè òsì ẹ wò ó ẹjẹ àdúsù lóòótọ́ la mọ̀ tó yẹ ká ti ṣe ọdún tó yẹ ká ṣe àmọ́ sùúrù ọ̀la ni kíkan bá lè lọ létòlétò. sùúrù wo ni ọ̀tún sùúrù wo ló ní kí wọ́n ní ìgbà òjò ń lọ ìgbẹ̀rún ń lọ ẹni á ti sàkólé ìgbà ó lápá ohun tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun ẹ̀wọ̀n ìbò ni ọ̀rọ̀ mi yálòdì sọ yìí ẹ ṣe mo dúpẹ́ ẹkún máa ń dẹ́rù lóòótọ́ òní ni ọ̀bá dìjejì tá a ti sọ gan-an òòṣà alábẹ́sẹ́yìn ó ní mo kọ àwọn alápẹ̀rẹ bẹ́ẹ̀ ló ṣe ń jẹ́ bẹ́ẹ̀ ló ṣe gbẹ́ńkùmọ̀ jẹ́ gbẹ́ńkùmọ̀ àgbẹ̀ lọ́lọ́ bọ̀rọ̀ gidi ni òye nìkan kan káfẹ́ kan sí sọ lójú ìlú ká mọ ìlú ẹ̀ ti bẹ lábẹ́ òkú ṣe rí tọdún tá a ṣe ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣe ẹgbẹ́ ìṣàlàyé fún mi abẹ tí ń bẹ lójúbọ ìdí òṣà alábẹ àárín eh, abẹ eh, wọn wá jí gbé ni o ó fẹ́ ṣe ara ẹ̀rín lọ ní o ó pòórá ni èmi ọmọ o. balógun ọ̀tún abájọ. ọ̀tún ò sọ̀rọ̀ ní. ọ̀tún abájọ. ẹ dákun ẹ̀yin olóyè kábíyèsí tẹ́ẹ̀sì mọ ń tọrọ mọ́ abẹ́ ìdí òòṣà yìí kábíyèsí ẹ jẹ́ ń ṣàlàyé fún yín kó yé ní yéke abẹ tí bẹ́ǹdì òòṣà yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí yín bábẹ́ yìí bá wá kọ̀ táàrin ìdí òòṣà igi ògbó lóko yọ̀ àjòjì yóò pèrò ọ̀ràn kábíyèsí ẹ̀wọ̀n àgbẹ̀gbẹ̀ ètò kì í gbé sá. èmi yóò ta kìjà táwọn ọlọ́yà ọkùnrin akẹ́kẹ́ bí ẹrú akíká mo múra mo mú jẹ làpárò kélòtù fẹ̀ ikú ò ní pẹ́ni tó mojú kú àrùn ò ní pẹ́ni tó mojú àrùn ikú ò ní pa yín àṣẹ. àwọn òní gbé nílé. àṣẹ wà. bẹ́ẹ̀ bá ń bẹ láàrin ọ̀tá orí ọ̀tọ̀ ọmọ gbèjà yín dà. àṣẹ. bẹ́ẹ̀ bá ń bẹ láàrin ọ̀rẹ́ ọ̀run ọmọ gbèjà yín dà. àṣẹ. ẹ wo ẹ wo bí okùn ẹ̀mí yín rèé okùn ẹ̀mí yín la sọ̀rọ̀ yìí ẹ má bẹ̀rù ẹ má fòyà bí náà kan bá ti kú ń bí ẹ̀mí kan nu yín ọmọ bọ́ lọ́hùn ẹ gbọ́ ẹ wá ṣe ra yín lọ́kàn ẹ bá nǹkan pàdé irú yóò jáde sí ní àlùjọ̀nù yóò jáde sí ní pẹ̀lú ẹranko tó bá ṣe iyèméjì lọ́lọ́dẹ pa ẹni tó bá bẹ̀rù nínú yín ẹ̀mí lọ́ bọ̀ kìí ṣe mi mọ payín kìí ṣàwọn onílẹ̀ ẹ dalẹ̀ àwọn òṣàlú ẹ wá wo ṣùgbọ́n ẹni tí ó bá bẹ̀rù nínú yín tó bá rí abẹ òṣàgbé wálé onítọ̀hún òun nìkan ni ó mórí délé ṣùgbọ́n inú mi ó dùn kẹ́ ẹ lọ rí kẹ́ ẹ bọ rí nǹkan ní sẹ̀mí. àṣẹwà fúfú yẹn ti di gbẹ́gidi gìdàgìdà lábẹ́rẹ́ ajíkejì òdòdó ní sọ́wọ́ kọ́mọ lè nàjà kókó kó larọ́ ta ọmọ líle. àṣẹ ẹ káre ẹ lọrí ẹ bọrí ọyá ẹgbẹ́ra sọ ẹgbẹ́ra sọ ẹgbẹ́ra sọ ẹgbẹ́ra sọ ọyá láti bí ẹ máa lọ báyìí. ó ní olúwọ́rọ́ juwọ́rọ́ òkú ajá ò ní gbó òkú àgbò ní kàn ó ní olúwọ́rọ́ juwọ́rọ́ bálájá bá lọ sóde wọn bí elégbé àyọ̀bá yìí ṣèlú nínú ẹran kùkẹ̀rù tí a ṣe gbogbo látọ̀ bí ìjọba ìjọba yìí jọ aṣíwí bí àyọ̀bá àyọ̀bá yìí láyọ̀ wèrè. kábíyèsí olúmọkò olúmọkò kábíyèsí ebi gbogbo ọ̀rọ̀ iná mo ti ṣàlàyé fún ọ ojú ọ̀nà gbọdọ̀ tì mí ibi ojú bá gbé tí a wọ àgbàlọ́ tán bẹ́ẹ̀ ọmọ àdọ́wọ́ rẹ̀ ebi gbogbo ẹ̀ náà ni mo ti pè ọ́ tí mo ṣàlàyé fún ọ sì lọ́ọ́ wà nǹkan sí kábíyèsí mo ti gbé gbèsè gbèsè dúró pé ti ṣètò àwọn ọ̀dọ́ mẹ́fà àwọn géńdé tí ọ̀gbọ́nú gbọ́dọ̀ nínú ògbó alábẹ tí wọ́n lọ gbàbẹ wá hmm. kábíyèsí ẹ̀yin náà wá mọ tó wà níbẹ̀ gbogbo ẹ̀ náà ló yé mi ebi ni mo fi níwọ èmi náà mọ̀ sọ ọmọ wípé eh, lílọ dídé wọn ló lè mẹ́mìí tèmi ró bó sì ti ní ọ lẹ́yìn ẹ má dojú ò tì mí. kì í ṣe bí mi ọwọ́ mi ló wà ẹ wọlé lọ ẹ lọ bí àwọn baba ńlá baba yín ẹ di orí yín báyìí ẹ pè wọ́n hmm. baba wa dà yín lò káwọn ọ̀dọ́ yìí tán lọ rí tán bọ̀ rí amúríwọ́ hmm. kábíyèsí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sì lọ wọ́n de àṣẹ wọ́n lọ wọ́n bọ̀ àṣẹ lọ́la àwọn bàbá mi tí lórí ipò yìí lọ́la olúgbẹ́kín ọlá ọ̀sìn gbégi ọlá àwọn àgbà sàǹkóṣàǹkó àkọ́kọ́ tọkọ fọkọ́ tẹlẹ̀ lẹ̀ wọ́n lọ wó de torí pé rọrùn bí òun yẹ kí mi náà òye mi dáadáa ọ̀yàwó ẹ̀ ló kù sí èyí ń ṣùgbọ́n bàbá mi ṣe òṣèlú pẹ́pẹ́ yìí sí kàkàbí sí àtùpà mẹ́fà kan ń bẹ tá a fi so ẹ̀mí wọn ró ìyún láfi máa mọ̀ bí nǹkan bá ṣe ẹnìkan lọ́rùn torí bá tùpà kan bá ti kú báyìí ẹ̀mí ẹnìkan bọ́ ọ wà á gbọ́dọ̀ dá tùpà bí takùn ọ̀bá jẹ́ owó ò lè ìwọ ni takùn mi bí wọn ò bá ti já owó sí tọ̀kẹ́rẹ́ tèmi ẹ̀mí mi ṣe kókó sí ọ ẹ̀mí mi ṣe kókó sí ìlú ẹ̀mí mi ṣe kókó síra mi ìtàkùn ẹja ọwọ́ òde tọ̀kẹ́rẹ́ kábíyèsí o ṣé mo dúpẹ́ o kábíyèsí mo dúpẹ́ o olúmọ̀kù ọkùnrin gbẹgbẹ bí òkè tó kú àríkùtù dọ́sìn oògùn akásábarapọ̀ ọmọ kélébé ojú ọ̀gbọ́dọ̀ tì mí ojú ọ̀gbọ́dọ̀ tọ́ máa wò ibi ojú bá gbé tí ọmọ awo àgbà ló tán bẹ̀ kárí ìyẹn bàbá mi ẹ má jẹ́ lọ́ọ̀rì gbèkú jẹ́ lọ́ẹ̀bùrà ẹ jẹ́ ń dàgbà kí n dògbò ẹ má jẹ́ ń jìyà ìmọ̀wọ́ ẹ má jẹ́ ń jìyà ìlẹ́sẹ̀ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi. ewọ káì iná kan ti kú àpẹẹrẹ ńlá rèé àgbèsè ìdárò arú àgbèsè tó sì dárò oṣù kékeré kése ìdárò ẹfọ gbogbo ìlú ò ní gbàgbé rẹ. àgbẹ̀ ló láyé o máa múra ṣiṣẹ́ àgbẹ̀ ló láyé o mo máa mú sí délé àgbẹ̀ ló láyé o má mẹ́gẹ́ délé o àgbẹ̀ ló láyé o máa mú sí délé àgbẹ̀ ló láyé o ẹ kú ọkọ o ah, ah, ah, Àṣàkẹ́ ẹ mọ̀ pẹ̀lẹ́ ẹ mọ̀ kúre ẹ pẹ̀lẹ́ ah, ah. èyí ti ṣe níbo ẹ ti ń bọ̀. orí tó rẹ̀ rù lórí o tún béèrè pé níbo a ti ń bọ̀. ìrírí tẹ́ rí mi ṣé mo jẹ́ ẹni tó ń bọ̀ látòdò ni ó sú mi o. ẹ má bínú o ẹ má bínú o ìmọ̀ pé gbòdì lára yín. ẹ pẹ̀lẹ́. ìdí ẹ ti gbọ́. pé kí ni. gbogbo àti kábíyèsí ara lọ́nà ìgbìmọ̀ ti fún ìyàwó ọ̀sán. ee kẹ̀kẹ́ bìdùn wọ́n tún dé. mo parọ́ kan fún ọ lánàá. mo ti pe ẹ̀gbọ́n mi ní tó ń mọ tó fi lé góògùn jẹ ajé kò tọwọ ló ń sọ mi. yóò dáa fún ọjà rẹ yóò bá gbà gbọ́. kí wàá láwàá ṣe sí báyìí. ìta ṣe sí kí kálukú pákítí mọ́ra ni ká má kúkú ọ̀wọ́wọ́ ah. bó ṣe jẹ́ nù. àbúkáyà mọ̀ bẹ́lẹ́dùà kó sànù wọn kó gbà wá lókun. orí iná. òkú bá ń dúró tì yín elédùn rọ yín lójú ẹ ẹ kú dàrọ mi o. ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra ṣe ni ohun tẹ́mi mọ̀ dájú ni wípé ẹni bímọ ọmọ ní òsì ẹni tí òsì bímọ ọmọ ní òsì. bẹ́ẹ̀ni ṣàyàdí ọmọ tá a wá ojú kẹfà ojú kẹrẹ ológun lẹ́kàn ṣoṣo mi ṣeré lórí omi omi sì gbòòrò àwa ọmọ mọ́ta wà wálẹ̀ níbi ọmọ ni ó sì ẹni òbí ọmọ ni ó sì ogo ìjẹ́ ti bàbá tó mọ́ ọmọ mọ́ làálàá. ìyàwó ẹ̀ máa ti tún sunkún sí jẹ́ màálé ìyá wa yẹ̀yẹ̀ tẹ́ bá lẹ́ni tó rí rò pé láyé èmi ni ẹni tó yẹ kọ́ mọ́ ṣé jagunjagun ni mí ni kí ló ń kàn mí yọba ní mórí mi ò pé nígbà tẹ́mi ronú pé ń tẹ̀lé ìwọ ti sọ fún mi pé kí n wó. àlàbí sórí ọ̀bá àgbègbò irú àsìkò lẹ́yìn kó ronú ni. wo ìyàtọ̀ jẹ mí jù láyé ẹni wípé èyí lè sùn kí mọ́rí àtọ́kẹ́ mi àtọ́ké. àtọ́sẹ ké ni. àtọ́ké mi. èrí mi máa burú o. ó mà ṣe bí ó ṣe sí o ọyọ àwọn òfin náà gbé ẹ. ilé ìtura rẹ bá yọ mí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sáàrin ẹ̀ bá kú kọ̀ọ̀kan mi kí n láti rátọ̀kẹ́ tèmi. àtọ̀kẹ́ ẹnu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀ lájú kò rí. àtọ̀kẹ́ mi. àtọ́kẹ́. àtọ́kẹ́ mi. àtọ́kẹ́ mi sórí pé sórí pé igi mú òṣùmàrí ti fóni àtọ́kẹ́ yẹmí ọba mi bá ń wà. àtọ́kẹ́ kí ló wá ti ní àyín. mi bí wọn náà mò ń wá kí. tí ti rí sórí ìfẹ́. èmi ló dé tó wọn tí ò sọ nù kí. èso fún ọkùnrin mi ò mo máa ń ti àtọ́kẹ́ mi. Ah! ah! dẹ̀ mọ́gi ah! ẹ dẹ́kun ẹ gbà mí ah! ta ni wọn bá pè báyìí wọ́n wí fún tó pé mọ́ wà wọn gbọ́ ni ó. ewọ ewọ ewọ irú kí èyí. àwọn ọmọ yìí ti fẹ́ kú tán ẹ̀yin ni ẹni pagologo olúwarò ní kọ́dún èèyàn tó pàkàlàmọ̀gò olúwarò ní kọ́sù ìwọ lọ bá wọn lọ́wọ́ nínú kú káràkátà ò ní mẹ́ta. ibi tá ẹ fẹ́ gbàyọ sí alẹ́ rèé ẹ wàá pẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ ẹ pẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ ń bọ̀ tún ra mọ́nì jẹ kó kárì. Ah! ibo la tẹ̀jú wa. ìrora nìkan kan. ah ṣáà tí wàá wọn gẹ̀rù báyìí. iná iná tẹ̀lé lọ́dọ̀ síbi. jogún ebu káì káì ìlú ò ní gbàgbé ìwọ náà ìlú ò gbàgbé rẹ ha ẹ̀yin ò nílẹ̀ irú kiri yìí ẹ gbà wá nílẹ̀ yìí ẹ gbà wá nílẹ̀ yìí àwọn ọmọ tí ó gbẹ̀yìn wa ní kù yìí ọ̀dà ọ̀dà ìtura múnìjọ ìtura múnìjọ. tó ti rí bákan náà. èwo. iná kan tó ti kú kábíyèsí. iná kan tó ti kú. Ṣàngó Ọya o olúwẹrí màgbọdọ omi lẹjì ọjẹtùjẹ pẹpẹ ya gbòòlù arẹyìn pẹsẹgbó irú ẹ̀ṣẹ̀ wo mo ṣẹ̀ olúmọkò ìran rẹ lọ sá ogun lé alára ti lé alára fi kún ẹ̀sàwògùn ajérò wọ́n bí ẹlẹ́wẹ̀ òbí ìpínlẹ̀ àpínkù ẹ̀ náà lọ sàwògùn ọwọ́ àrùngún àga tó dẹtí làgàdẹ mọ́mọ́ ìdẹ́tẹ̀ mi ó pé. kábíyèsí ìtura mímú jẹ kò lè tán kò lè tán kábíyèsí dúpẹ́ o ìgbọ́n kábíyèsí mo yẹ náà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹ̀gbọ́n mo fọ afẹ́fẹ́ mi dáadáa kábíyèsí látùpà kan tó ti kú nílùú tán bí bàbá ńlá bàbá yín sí kábíyèsí ẹ sì jókòó síbi ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ kábíyèsí ẹ wá nǹkan ṣe ìlú yìí ẹ má jẹ́ ó dàrú mọ́ yín lójú kò dàrú mọ́ bàbá ńlá bàbá yín lórí kábíyèsí ẹ wá nǹkan ṣe ẹ wá tún ṣe kí ló dé nílùú tó bí bàbá ńlá bàbá yín sí kábíyèsí ẹ wá nǹkan ṣe ẹ wá nǹkan ṣe. àwọn ọ̀dọ́ tí wọ́n wá gbéra ń lọ ní aginjù alábẹ́ ǹjẹ́ wọ́n padà dé. ò lè padà dé aginjù ẹkú ni wọ́n fi dẹ fún wọn.

létí ọmọ tó bí. bẹ́ẹ̀ni. lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wa tẹ́ ẹran lọ́nu agijù àlọ́ wọn la rí àràbọ̀ wọn torí wọn la ṣe wá. ẹ̀yin ọ̀dọ́ lò ohun tó ṣẹlẹ̀ kò wà wá náà kì í dẹ̀ ṣe kó dùn má wa náà nú káàárọ̀ àwọn ọ̀dọ́ lọ ságijù kó má tíì padà wálé ẹ̀jẹ̀ ṣe sùúrù torí pé sùúrù báyìí la fi pàmò kùrùkẹ̀lẹ́ o ẹ dákun ṣe sùúrù. ẹ bá wulẹ̀ fi nù wá mọ̀ ọ́ jẹ o gbogbo àwọn ọmọ tẹ́ ẹ rán lọ nínú gbogbo bọ́n ṣe ń kú lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ là ń gbọ́n lé o. bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ ṣe sùúrù àwa náà wà á dúró àwa náà wọ́jú tù sọ́ọ̀tọ̀ wà lẹ́yìn kò lè wà wá náà káwọn kan lọ nínú gbókè mọ́dé báwa náà bímọ tíá ẹ dákun ẹ fún alásìkò má ti ìjà bá débẹ̀ ẹ dákun mo fi lédo àbẹ̀yìn torí tó bá ti ń dohun tí màjèsí ti ń pàpàrí fún baba ńlá baba rẹ̀ ogun ti fẹ́ bẹ̀rẹ̀ nu ẹ má jẹ́ kó dìgbà tó gún bá bẹ̀rẹ̀ ẹ dákun mo fi lédo àbẹ̀yìn ẹ já mú sùúrù ṣe ti gbọ́. bàbá olóyè ṣe rí àwọn mẹ́ta tó kù nínú igbó ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ni o nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n nítorí pé àwa là ń bẹ lẹ́yìn ọba tó fi ń pè lálẹ́ ibà. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ lẹ ti gbọ́n kó má bàa dogun kó má bàa dọ̀tẹ̀ láṣẹ ní ká wá fọ̀rọ̀ ètò yín létí. bẹ́ẹ̀ni ìjòyè pẹ̀gà àwa kò kú ìjòyè pẹ̀gà àgbẹ̀kọ̀ sábà ọ̀dọ́ òwò pa àlàyé wa àwa kò kú ìjòyè pẹ̀gà àwa kò kú ìjòyè pẹ̀gà àgbẹ̀kọ̀ sábà ọ̀dọ́ òwò pa àlàyé wa. bá a ti ń wí nù o ọ̀rọ̀ ló ti délẹ̀ o tá a sì ń ké fún ọ báwa yọdún sí kábíyèsí. ọ̀rọ̀ yín ti yé mi. ní ìsìn ló di pé olóyè ọ̀tún nìkan ló gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹ̀ àbí ṣé kábíyèsí ó jẹ́ alágídí ni o sì mọ ọba tá a ní ṣé àbásọ́ tó tinú mi ni màá ṣe níbẹ̀ nú ẹ̀. ṣé ìwọ tí kábíyèsí ọgbọ̀n ọ̀sìn lẹ́nu tẹ̀sí jọ súnmọ́ ayé bíi sọ̀rùn ṣé mi náà ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ káre. adébíyà bó tún dàkúrò. ọmọ wa ọ̀rọ̀ òṣèṣọ́ fìtílà. ń ṣe àfẹ́sọ́nà rẹ àti rọ́nà àbáyọ. bàbá kí ni wọn làwọn fẹ́ gbà. a ó sìn gbẹ́rẹ́ ẹyọkan sí orí ìyàwó rẹ abẹ láàsì fi sìn abẹ táàsì fi sìn abẹ ìdí òòsà alábẹ láàfi sìn gbẹ́rẹ́ ẹyọkan sórí ìyàwó rẹ lọba tán. abẹ ìdí òòsà alábẹ. láíláí. láíláí ó kàn pariwo láéláé. ọmọ ọba abẹ́ ìdí òòsà ẹ ń bá dán wò yóò dandan. kò ní dandan nìkan yóò dẹ́ kú. àbí ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi. mo lè jọ. ṣe fẹ́ gbọ́ èmi ò ṣe o. Ah, má ṣe o ọlọ́run sí abẹ́ ìdí òòsà. wo bí adémiwa èmi mọ̀ pé ọmọ tábà ń bá lójú máa ń wà nù kí ó ṣe tó fẹ́ fanu ni. mọ̀ dán wò. alàgbé padà ṣé wọ́n jẹ́ kí lẹ́wàá kú ni ẹ wò ó ṣe. sórí ntẹ́mi ò sọ fún ọ wòmí bó o bá dán wò òkú lẹ́lẹ́jà ta. tó bá ti jẹ́ pé ti torí ilẹ̀ wà ní ìfikún jẹ́ ikú ní sísè. Ah! Ah! ọ̀rẹ́ mú ìwà. yóò torí obì kú ni o. Ah! tètè ń dọ́dọ́ ti bí mo ti mọ̀ pé léyìí òkú obìnrin ó yà kẹ́kẹ́ ni o fẹ́ràn obìnrin sọ àbúrú tó ní. èmi ò wá ní gbà fún. àbúrú tó ní. kóró sí di abẹ́ kíkẹ́ ni yóò kù ní béèyàn bá dán wò ó ń tọ̀ wọ́n dán tán wọ́n bí mọ́rù lóògùn ẹ̀. mẹ́ẹ̀ dá wò lóòótọ́. jọ dá wò. mẹ́ẹ̀ dá wò. ẹ̀rọ máa ń lẹ́rìn ẹ̀rọ yà mọ̀ gbọ́ àwọn asọ́sù. kábíyèsí ẹ mọ ìgbà tí mo kò tẹ̀ wá wò wọ́n wò pé kí ni òòṣà tá a mọ̀ ṣe lọ́dọọdún òòṣà alábẹ́ tá a mọ̀ ṣe. òòṣà alábẹ́ bẹ́ẹ̀ gbélé dábìí ó wọlé. bẹ́ẹ̀ kábíyèsí ẹ mọ àwọn èèyàn máa ń wá láti ìlú ìlú káàkiri káàkiri káàkiri aláwọn ìgbèríko wọ̀nyí ṣé wọn ò tún wá lọ́dún ibẹ̀. <laughs> ìtọ́ sọ ni wípé ṣé bẹ́ẹ̀rù ṣe pọ̀ lẹ́sìn yóò tún bọ̀ lọ́dún yóò jù bẹ́ẹ̀ lọ sọ ọmọ pé àwọn ìlú abẹ́yẹfò àwọn ọ̀wá àwọn afàgòkẹ́yìn àparò àtàwọn abẹ́yẹfò tí wọ́n wà lẹ́sìn gbogbo wọn ni wọ́n ti mú wọn lù wọn ránṣẹ́ yìí wọ́n láwọn ọ̀wá ti lé toko ni èrò tí ó wà lọ́dún èyí ọ̀pọ̀ ìpèsè lọ ọgbọ́n káàkiri gbogbo òru tó yí akú ni a ti fẹ́ wà ọmọ wípé òòṣà tó ń wo ohun àjogún ẹ̀ bá a sì pa láyé nù bí kálukú bá sì ṣe wá tó wá fẹnu ara ẹ̀ wíwú tó fẹ́ nígbà mọ̀ wípé bá a bá ti tẹnu bá ṣe ń tán wálé sí náà ọ̀wọ́ àwọn ọ̀tẹ̀ ń lọ pé lọ́wọ́ lọ́wọ́ ìgbìmọ̀ pátá wọn wà. kábíyèsí ìyẹn ni pé tọdún yóò láàyè. lọ́gbọ́dọ̀ yàtọ̀ sí àtẹ̀kọ́ wa kábíyèsí ẹ wọ́n bẹ̀rù káwá tiẹ̀ wá lórí wípé kí ní òòṣà o ó wá kù díẹ̀ ká ṣe ọdún ọ̀pá bóòṣà ọ̀bẹ. kí ni òkùnkùn o èèwọ̀ ibi abanu ibi ìpínlápẹ̀kù ẹ̀ bàbá mi banu kò gbọ́dọ̀ sídìí kò gbọ́dọ̀ kó lẹ̀ yìí tí ẹ bá sídìí ẹ̀ kú ò lóòrọ̀ kùtùkùtù kó tó di lálẹ́ nǹkan burúkú ti ṣẹlẹ̀ ní tí ò ṣẹlẹ̀ ní tá à lérò ọmọ ṣẹlẹ̀ ọ̀sán alápẹ̀ ọ̀gbọ́dọ̀ kó ń lu èèwọ̀ èèwọ̀ ọ̀dà bó ṣe ń béèrè tèmi náà ṣàlàyé fún ọ. kábíyèsí àti gbọ́ pé o ṣàwùrọ̀ kúrò. èèwọ̀ èèwọ̀. ṣùgbọ́n kábíyèsí káàtẹ̀ rí i pé o ṣàwùrọ̀ àmọ́ kíní abẹ́ abẹ́ òun nìkan kókò tẹ̀wá kúrò níbí. kí ni ọmọ abẹ kú àkàbà faratilẹ̀ faratilẹ̀ ni ìtò tó so tọ́ba lòun ọ̀pára ti gé ẹ̀fùfù e lẹ̀lẹ̀ ní òwò bí ọba síta pènà òṣùgbọ́ ò lè dágbóṣe bí ọba sábẹ̀rún abẹ́ gangan bá a ṣe bá a ti hàn kì í bọ̀lẹ̀ nu gbogbo àlù tó òṣèré tí ń wá wá wá àwọn àṣẹ tí hàn ti bọ̀lẹ̀ ní ẹ wá torí ẹ wà wọ́n mọ̀ pé gbogbo tá a bá wí àṣẹ ti gun àrọ́rọ̀ wọn kí ló fẹ́ yọ abẹ́pọ̀ díẹ̀ èèwọ̀ bí ó ṣe wà gbéregbére nu torí bí mo ṣe bá lọ bẹ́ẹ̀ mi náà bá ń dàgbà tí mo gbogbo bí ó ṣe wà lọ sórí gbogbo tó ń béèrè èmi náà máa máa dán lónìí àbí báládì ọba sí láyé mọ ọmọ ẹ ní jogún ẹbù ìwòran bí kì í yin gínú àbí ó lè mà pé bẹ́lẹ̀ ṣe wà rí ó ṣe wà rí ibi ọmọ èké bá ti kọyìn alẹ́ làgbàlagbà ó ti kọ́ balẹ̀ ẹ ṣe ká nísìn ẹ pẹ fún mi ẹ pẹ fún mi ṣé ẹ rí ohun tí mo ṣe béèrè ni pé àwọn ọ̀rẹ́ mi kankan wọ́n bọ̀ láti ìlú òdìkejì ó náà fún wa ò bá ṣe mọ́ sọdún kò sálábẹ́ wọn. ó tiẹ̀ lè wá ní ìbéèrè kó lè mọ bó ṣe dàn lóhùn òòrè ìdádùnsìlú bí wọ́n ṣe é ṣe lù tiwọn ọ̀tọ̀ bí wọ́n ṣe é ṣe lọ́dọ̀ tiwa ọ̀tọ̀ ìwọ náà dàgbà ó dùn jẹjẹ lọkọ bó jẹjẹ làdágbó àtàrí ẹ ságara mẹ́ta tọpẹ gbígbé wá dàgbà ìlà kúrò kí orílẹ̀ tí ẹ dàgbà pé orílẹ̀ lónìí wọn dàgbà ó lòdì bó ṣe jẹnu. àmọ́ àwọn ọ̀rẹ́ rẹ sọ ọmọ àbájòjì ni àjòjì èdè díẹ̀ o àwọn èèyàn ńláńlá àbọ̀ rẹ̀ tó mojú ẹ̀ ní máa débẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ wọ́n máa wò lọ́ọ̀kan ìdáàbò méṣèlú àwọn náà ní tiẹ̀ sí lọ́dọ̀ tiẹ̀ bí yóò ṣe jẹ́ lò ẹ ẹ ọlọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún ọ 哎。 gẹ̀ẹ́sì gẹ̀ẹ́sì ó pẹ́ kó tó kú dáhùn. wọ́n pẹ́ kó tó kú dáhùn ní ti yan fanda fanda fanda kí ẹ yan fanda fanda ẹ tóun nìkan tóun nìkan lórí kọ̀ọ̀kan járe mọ́. wọ́n mọ̀ kú ṣe dáa tó ààrẹ mọ́ kú wọ́n tún gbé lẹ́kẹ̀ẹ́ lọ́rùn. wọ́n mọ̀ kó ṣe síngbẹ̀lẹ̀ tó lọ́wọ́ ilé ìlú. wọ́n lápò ilé ìsìnkú lọ́gbọ́n. kábíyèsí ibi bàyẹ̀ wà mo ti wọnú ìyẹ̀wò yín mo ti wọnú ààfin kí n tó wá ronú pé mo wá ń gbatẹ́gùn bí báyìí ẹ̀yin kábíyèsí kí ló dé kí náà tó tó bá àwọn torí tó bá mi sọ̀rọ̀ kí lẹ́yìn rò kábíyèsí ìrònú ti pọ̀ jù mí lọ ẹ jù ú ẹ má sọ mi tó pọ̀ ọ̀sán gan kábíyèsí jù ú ìjọ bá mi sọ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yin ọlọ́lẹ̀ bá wa dá sí i kábíyèsí ẹ ẹ bá mi sọ ẹ bẹ́ẹ̀ mi lólórí. Hmm ẹ mọ́ kú ojú òpó dí àfẹ̀rẹ̀mọ̀gẹ̀ kú ẹnu sàǹsọ̀fọ̀. ọba adékúnlé lọ alápàjùbà tìlú àpàjùbà. Hmm. Ah! ikú pabiri abiriku ikú pabiri abiriku ikú pàkọ́kọ́ omi àkọ́dànù ṣé bákan ní ṣe ń lọ rèé ṣé kábíyèsí ti wá lọ nù. àwọn èèyàn tó ń kọ èmi lómi inú ni àwọn gẹ́gẹ́ wo ní ibo tí wò nínú ìgbà ni mo tá à ń kọ́ sí gbèdú rẹ̀ wò láti sì tàwọn ọmọ olómi wa. yorùbá lọ́rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí àfi ká bà wọ́n lálẹ́ ká bà wọ́n tó tẹ̀lé ìdó kí wọ́n bá wa dákun dábọ̀ gbogbo ògbọ̀nà tó ṣẹlẹ̀ ní ìkọ́ bá a ìyókù wa ń kọ́. àwọn ìkú wa àbí kí n la èmi gẹ́lẹ́ kí n tún máa béèrè wọn lọ́wọ́ rẹ̀. àlàmú ṣé máa lè rí wọn kí n tún máa bí ọ. èmi dàpọ̀ ibikíbi tó bá wà erédú ọmọ bìsọ rẹ sọ wọn. àṣẹ. tá a ọjọ́ lójú ogun lójú akọjú mọ́. kílẹ̀ bá wa. ibùn láti rí. kí ló rí. abẹ ni. ṣé ṣé wọ́n lọ́wọ́ kọ́ rí ni. èmi ló tó dé. èmi ló dé kí ni ṣé wọ́n lórí ṣé wọ́n lọ́wọ́ kọ́ rí ni. fi kí ni ilẹ̀ fún mi jàre. Akaji! Akaji! Akaji! Akaji! Ewọ̀! Ewọ̀! Èso àlọ́ òní mọ́ta kọ́mọ lè lọ. Gbígbọ́ bí ẹni kìlàkìtẹ̀ fọ̀n. Wọ́n ní lè sáàjì gan lọ́gbẹ́. Ewọ̀ òrìṣà àní jàràbà lókun. Àní fọwọ́ òkùn káyìí málágẹ́mọ́ ewọ̀ òrìṣà. Ọ̀kàrè! Ọ̀kàrè! Ọya súnmọ́ wájú. Súnmọ́ wájú níwọ̀n ẹsẹ̀ kan. Gbóbá! Gbóbá! Gbóbá! Má bẹ̀rù! Má fòyà! Ọya bẹ̀rẹ̀ kó gbé. Bẹ̀rẹ̀ kó gbé. Bẹ̀rẹ̀ kó gbé gbígbó ajá òní pajá kíkàgbò ní pàgbò wẹ́rẹ́wẹ́rẹ́ òbúkọ ní pòbúkọ ọ̀yà mọ̀ mọ̀ ewọ̀ ewọ̀ dúró mẹ́ dúró mẹ́ nǹkan ò ní sí ọ dúró dúró ọ̀yà máa wù tẹ̀lé mi máa wù tẹ̀lé mi ikú ò ní pàkìrè. ikú kì í pàkìrè. àrùn kì í ṣe kínú. àrùn kì í ṣe kínú. àwọn méjèèjì lọ rẹ jókòó sákùlé eku. àwọn méjèèjì jókòó sákùlé eku. ikú mọ́jú kọjá lára wọn. ikú mọ́jú kọjá lára wọn. ikú ò ní pọlọ. ikú è pọlọ. ikú ò ní palẹ̀. ikú è palẹ̀. ikú ò ní nǹkan kan tí ó fatẹ́gùn ṣe. ò ní nǹkan kan tí ó fatẹ́gùn ṣe. ọ̀kárí agbẹ́ o agbe o agbe tí gbèrè pàdé olóko mọ gbèrè pàdé olóko mọ súlẹ tètè wà rè gbè wálé o ìwọ àlùkò ìwọ àlùkò ìwọ àlùkò ìwọ ló gbèrè pàdé ọlọ́ṣà ọyá mọ gbèrè pàdé ọlọ́ṣà mọ o ọyá gbé ilé yá ilé kókó ń dágbé ọkàrí ẹsìn ẹsìn ẹ̀yin ò ní ilẹ̀ ẹsẹ̀ o ẹ̀yin bàbá mi ẹsẹ̀ o ẹ̀yin ìyá mi mọnimọni ẹ̀yin ìyá mi mọyànmọyàn ẹsẹ̀ o mo dúpẹ́ adúpẹ́ adúpẹ́ ńlẹ̀ yìí adúpẹ́ ńlẹ̀ yìí ẹ̀yin ìyá mi ẹsẹ̀ o mo dúpẹ́ o a kú oríire mo kí yẹ kó oríire gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé tá a retí ti pẹ́ kò ti pọ̀ wọ́n nílé àmọ́ èèmọ̀ àti ntí mẹ́tẹ́gẹ́ láàárín àwọn tó lọ láàárín àwọn ọ̀dọ́ tó lọ tó padà dé tó wọlé o. Bàbá ara tí wo tiẹ̀ tí ìbalẹ̀ bá a ṣe tí yìí ogun wa la fẹ́ mọ ẹni ó gbàgbé dé. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin aráàlú. Ká wí fún ni ká gbọ́ àwọlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òde ìjẹrò àwí ìgbọ́ àfọ̀gbà yọ padà kíkà àbámọ̀ bọnu nígbẹ̀yìn gbogbo wa láti mọ̀ gbogbo wa ló ti yé yéké pé ọmọ ọba ńlọ́lọ́ yọ abẹ kó nídìí òòṣà alábẹ ẹ wá àwọ̀ ẹja dúpẹ́ lọ́wọ́ òsòkè ká dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ arákùnrin nìkan lọ́lọ́ tọ́bọ̀ nú àwọn mẹ́fà tí wọ́n wọgbó agijù. ó là bá máa pè ní ikú kọ́ àrùn kọ́ tóró nìkan sọ́ọ̀rí lọ máa bẹ̀ délé. ó dùn mí púpọ̀ ọmọlẹ́wà rèé ọkọ rẹ̀ náà wà nú àwọn tó gbogbo lọ súnmọ́ bí súnmọ́ àyín elédùnmarè ó di fún ọ àwọn onílé ó di fún ọ ọkàrí máa lọ sáàyè rẹ. Ah! sẹ́wà nǹkan ṣèwọ náà pẹ̀lẹ́ pẹ̀lẹ́. yéèsì bàbá mo tẹ̀ ti gba kámú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún náà ni ayé ti gba kádàrà ọ̀nà ṣètò ni ó bẹ̀rẹ̀. elédùnmarè ọ̀rọ̀ olójú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọn náà jìyà lóhun elédùnmarè ó di fún gbogbo yín. ẹ wo látòní lọ ìlú yìí ọmọ jẹ́lu ikú kọ̀ yìí ọ̀wà lọ mú abẹ ìbáyìí ọ lọ fi síndì òòsà alábẹ padà bọ́ ọ bá ti fi síndì òòsà alábẹ padà eku ọmọ ké bí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ ọmọ èyí ọmọ fọm bí ọmọ èyí. ẹni tó padà dé láàrin kí wàá ló padà sí i. olùrẹ̀ mú àpò ọmọ àdíjọ darí ọmọ àtọ́là tọrọ ọmọ àtẹ̀gúlẹ̀ kára wọn alárẹ̀ ọmọ alábẹ́lẹ́ gbígbẹ́ látòní lọ ikú kọ̀ yìí ọ̀dọ̀ba wa ń lẹ̀ yìí. kábíyèsí o. ìlú ń dolórí ìlú ìlú wa ń dolórí ìlú ọmọ ìjẹ̀mú òjì ọmọ àbọ̀ ti kú yọ.